هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا تباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. الحمد لله وكفى ثم الصلاة والسلام على نبينا مصطفى وعليه وأصحابه وعلى كل من تمسك بمنهجه إلى يوم الحساب فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أي أقواتي يا دافع الله الحمد لله يقضي ما يشاء ولا ọba tó yá fi pé ètò bá wọn kó bí a nínú bùkátà ẹ̀dá náà ló máa bá bí aláyé alhamdulillahi yaqdi ma yasha'u wala èèyàn fẹ́ fún jù bẹ́ẹ̀ lẹ èèyàn bógun ta kò ní kọ́lọ̀ ń dáhùn tó ń fẹ́. alihamudulilayi yakọ́bí náà yàṣà wàlá. èèyàn gbé millions of naira fáwọn kan pé bá ń bẹ́ẹ̀ bá ń bẹ́ẹ̀ ilé kọ́ ni gbígbàdúrà. alihamudulilayi yakọ́bí náà yàṣà wàlá. èèyàn yẹra mọ́lẹ̀ ń pora mọ́lẹ̀ wọ́n tẹ̀ tún parọ́ fún ẹni kò ṣàdúrà ní hòhò gbogbo ilé yẹn kọ́ ló mú kàdúrà gbà. alihamudulilayi yakọ́bí náà ìṣòro wà lẹ́ẹ̀. ọba tí wọ́n pè ń tó bá àwọn kó gbà nínú àjọ ẹ̀dá ni o. gbogbo bọ́ọ̀rọ̀ lẹ́yìn ìwà máa lè lè kọ́lì kì máa ṣáàù. gbogbo bọ́ọ̀rọ̀ lẹ́yìn ìwà máa ẹ̀dá ò ní bí mo ṣe fẹ́ kó rí kò dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ rárá o kò sílẹ̀ ní kápá ẹ̀dá lẹ́yìn tí yẹn bá bẹ ọlọ́run tán èèyàn tún wá tọrọ pé kó jọ ó lọ ń jọ èèyàn ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ wá tún mọ wá fẹ́ dẹ̀kun wá tún rẹra rẹ̀ ńlẹ̀ ó tún wá ní fọkànbalẹ̀ pé ó ti gbọ́ wá tún sì máa jẹ́yà pé ṣúdẹ̀ ti gbọ́ ṣúdẹ̀ máa ṣíṣá ṣú máa ṣíṣá Allahu Akbar bákan náà wá tún mọ wá jẹ́ ẹ̀ràn pé mo nígbàgbọ́ kó máa ṣe bí mùsùlùmí ṣe máa ń ṣe eré pẹ̀lú àjọ àṣìṣe èta fi ń bára wá sọ̀rọ̀ lánàá ọ̀nà ní nípa àdúrà lẹ́yìn ọpẹ́ tàjá fọ́lá àtọ́rọ̀ àlékún ọlọ́rẹ̀ fún ànàbà Muhammad sallallahu alaihi wasallam ń bẹ ọlọ́run bá kúbọ̀ àtẹ̀lẹ́kùn yọ̀nà rẹ̀ fún àfọ̀hábà gbogbo àwọn ọmọ ayáwa mùsùlùmí tí wọ́n ti lọ́lọ́run bá wa kẹ́ wọn àwọn ibì kan sì wà láyé táwọn kan fúnlẹ̀ máwọn tí wọ́n jọ́sìn fọlọ́run ah! àwọn tí wọ́n fúnlẹ̀ máwọn tí wọ́n sin náà bá ní kápá ó mọ ọ̀nà tó ń máa gbà ṣe ọ̀rọ̀ wọn tó sọ fún wa nínú àlùkùrán nìyẹn pé iná lẹ́dí na fọ́tànù lùmùmìnì náà wàlùmùmìnà. iná lẹ́dí na fọ́tànù lùmùmìnì náà wàlùmùmìnà ti fún mọ́lámi ẹ̀túbù fàlọ́hùn àbábú jahannama wàlàhùn àbábọ́lá àrí. ìwọ náà tètè jáwọ́ tí wà nínú ẹni tí ń fúnlẹ̀ máwọn tí wọ́n ń ṣẹ̀ sí ọlọ́run. iná lẹ́dí na fọ́tànù lùmùmìnì náà wàlùmùmìnà. ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n ń kó ìpalára ìfi fìtínà àìbalẹ̀ ọkàn fún gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn fún Ọlọ́run lórí ilẹ̀. Alìmọ́mìnì nà wọlìmọ́mìnà. Àwọn tí wọ́n ń fara ní olùgbàgbọ́ òdodo lọ́kùnrin, wọlìmọ́mìnà àtàwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin. Àwọn tí wọ́n ń fara ní wọ́n tí wọ́n fi sínú àwọn tí wọ́n lára sí wọn. Wọ́n náà tó ń da oníjàbò láàmú níbi iṣẹ́ àbí nílé ìwé. Sọ́mọ̀lámì ẹ̀dùgbò. Wọ́n tó wà ládùúgbò tó ń fara ní Mùsùlùmí ọmọ ìyá rẹ̀. Sọ́mọ̀lámì ẹ̀dùgbò. Àdúgbò tẹ̀ kí ń ṣe Mùsùlùmí ni wọ́n bá ń fara ní Mùsùlùmí nígbà tí wọ́n bá ti rí inú máa ń bí ẹni. Sọ́mọ̀lámì àbílẹ́nu iṣẹ́ ni àbílẹ́nu òwò ni gbogbo ọpọtútù tí wọ́n ní àwọn tí wọ́n ń ṣe tọ́lọ́ nínú wọn máa ń bí wọ́ ó wá túbá fún mẹ́lámi ẹ̀tún òbí tó bá ti túbá ọ̀rọ̀ ẹ fúyẹ́ ó lè má mọ̀ tẹ́lẹ̀ o lè má mọ implication tó ń ṣe ṣùgbọ́n bó ṣe ń pọ̀ ní ètò tí wọ́n mọ́ ọlọ́run ní táwọn ẹni náà tún wá tí ó bá lẹ́yìn fún ọlọ́run ọlọ́run ọlọ́run ní tó dáhùn yàn báyìí bá fi lè kú sórí tí wọ́n ń ṣe inú tí àrùn náà ni wọ́n máa dé sí o. ọlọ́run ní iná ìyá iná ti máa ń jó ni níjókòjó ibẹ̀ lọ́rọ́ wọn máa padà kọ́gùn sí túbá láyé kí wọ́n náà tó lọ má fúnlẹ̀ máa wọn olùjọ́sìn máa tẹ́bá ń wo social media ní ìsìn ẹ̀ máa ráwọn tí ń ṣẹlẹ̀ káàkiri àwọn òlú láyé àwọn kan kírun lọ́wọ́ àwọn kan dẹ̀ lọ bẹ̀ wọ́n dẹ̀ ń dà wọ́n láàmú wọ́n dẹ̀ ń lé wọn dànù wọ́n dẹ̀ ń lọ ah láàrínláàrínláà kí ló dé ah kí ló dé gbogbo ẹ̀ náà kọ́ ni ah àmọ́ tó ń ṣẹlẹ̀ ó yẹ kó wa wà ẹsẹ̀ tí ń sin lọ́wọ́n bá lẹ̀ ẹ jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo kí ló ṣẹlẹ̀ tẹ̀ ń fúnlẹ̀ mọ́ mùsùlùmí kí ni ìsìláàmù fi ṣe é gan-an kílẹ̀ sí ọlọ́run bá gbà lọ́wọ́ yín gan-an tó fi fún ilẹ̀ fọ́ ní gbogbo ìgbà gbà fọ́lọ́run tó da ayé àtọ̀run kó fa ìgbà síláàmù rẹ̀ tó bá ti fa ìgbẹ̀sẹ̀ ọlọ́run bá sínú ọ̀nà àfi nífọ̀kànbalẹ̀ sí bí ọba fúnlẹ̀ mọ́ nǹkan tọ́lọ́run kò ní nífọ̀kànbalẹ̀ láyé kò ní nílọ́run. akírawa káàbọ̀ lónìí lórí ìdánilẹ́kọ̀ọ́ wa tuntun eléyìí tí à ń bábọ̀ lẹ́nu àná a ń sọ̀rọ̀ fún wa nípa pàtàkì àdúrà wa mùsùlùmí nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn kí tó ramadan bá tún kásẹ̀ ńlẹ̀ náà tó bá tún lọ afẹ́ká mọ pàtàkì àdúrà ṣíṣe màdúrà ṣe mọ bóyàn ṣe ń bẹ ọlọ́run mọ bóyàn ṣe ń ṣàdúrà pé àrùn ńlá ni kí mùsùlùmí má màdúrà ṣe àrùn burúkú ni. Àkọ́ọ́lá rọ́bù kú múdìrún ni àṣẹ́jìbẹ́lákùn. Ọlọ́run bá ní òdìránì ẹ̀pẹ̀ ní àṣẹ tọ́lọ ń pa ẹlẹ̀ òmà mọ́ sílẹ̀ òmà dáhùn àṣẹ ọlọ́run yìí ó sì tó òun fún ara ọlọ́run ló dìde pàṣẹ pè mí. ọwọ́ ni bàbá pè mí èmi náà dá yín lóhùn. ṣùgbọ́n kí ni wọ́n fi ń pe ọlọ́run tó ní ká tún kíyèsí. ṣé kìí ṣe kàyà ìlú kìíní kàyà ìlú gbogbo ní kìíní ṣe àwọn orúkọ àjọ̀nú àwọn ọ̀pá-pọ̀pá wọn tí wọ́n kólé lọ́wọ́ ẹ̀yẹ́ sọ̀sàkùsà máa. òdìránì Ẹ̀kẹ́ ọlọ́run. A ṣẹ̀jú bí ìlẹ̀kùn ọlọ́run. Iná lẹ́bí náà sọ́kíbi rúnà ní bá dájú ìṣòro bí òṣèlú lájọ nánà dáhìrí. Ọlọ́run wa tún wá ṣàlàyé ń náà sọ́kíbi kò mọ nǹkan kan tó ń tẹ̀ fi pe ọlọ́run pàápàá. lánàá ní táìmù kò yẹn ti máa rawọ́ sẹ̀ máa tẹ́wọ́ òun tó bá ti fún ọ kan ṣáà máa ṣe onígbèraga nìyẹn ọlọ́wọ́ táwọn tí wọ́n ṣe gbèraga. ìnàlẹ́rí iná yẹn ṣe tí mi rò náà wọn ní ń bá ẹ̀dá sí i. àwọn tí wọ́n ń gara tí wọ́n ríra àwọn tí wọ́n ṣe gbèraga. ẹ̀ tí mi rò náà ní ń bá ẹ̀dá sí i. wọ́n náà ò lè pe ọlọ́run àwọn á máa bá wọn ṣàdúrà. ẹ̀ tí mi rò náà wọn ní ń bá ẹ̀dá sí i. a ní ìbáradà títí ń bẹ́ẹ̀ bí sọ̀látìkà tó wà ní àyàtà náà tó wà látẹ̀lì hádìí sọ̀látìkà ìyàwó àìṣà jẹ́ àmọ̀ pé sọ̀látì ti ń bẹ́ẹ̀ yẹn dùn áhùn ni. ìnàlẹ́bí dára lélẹ̀ yìí. yẹ́ sọ ti burú náà ní ìdáradà jù. ọlọ́run bá ní àwọn tí wọ́n ń ṣègbéraga tí wọ́n lè ṣàdúrà. ìyàwó ẹ̀dẹ́ kọlu náà jahannama dá máa dáfìrí. torí pé nínú tó bí ọlọ́run bá nínú jùlọ ni kéèyàn má máa pè é ó fẹ́ ká pè ọlọ́run fẹ́ ká máa pè ní gbogbo ìgbà ẹ jẹ́ ọlọ́run ọba pè àní kò má máa gbé contract àdúrà fún yàn mọ́ ṣàdúrà fúnra rẹ̀. kúlídì ọlọ́ọ̀hà. eléyìí ò túmọ̀ sí pé a lè ṣàdúrà fúnra wa. kúlídì ọlọ́ọ̀hà. eléyìí tẹ́mi náà sọ ìmọ̀ ń ṣàdúrà fún yẹn náà náà. kúlídì

ọlọ́run bá ní pèmí ọlọ́run kúlídìí ọlọ́run ẹ pèmí ọlọ́run àwọn bẹ́ẹ̀ máa yọ̀ sọ pé Allah أودع الرحمن عليك لك يا رحمن أيما تدعون على a أن nke ń bẹ àdúrà lẹ́gbẹ́ yẹn ó lóun lòun náà orúkọ tó rẹwà jùlọ ń ni wàá kàn fi orúkọ ọlọ́run wo ló fẹ́ pè lórí ti ń kí ni tó ń fẹ́ orúkọ ọlọ́run wo bẹ́yà àtijọ́ àti mu ní tí kò rọ́gbọ́. ya Razzaq ya Razzaq oríjìkùnì ya Razzaq wọ́n máa pè é níye nǹka tọ́lọ́n bá ní kó rọrùn bóyá bí tí wọ́n wà bóyá wọ́n fúnlẹ̀ mẹ́ gbogbo nǹkan rọrùn bẹ́ẹ̀ ibẹ̀ ṣe gbẹ́dẹ́gbẹ́dẹ́ ṣùgbọ́n àwọn tó ẹjọ́ wà níbi iṣẹ́ wọ́n ti fúnlẹ̀ mọ́ ẹ òòrọ́wọ́ yọ yàbá àpètò yàbá àpètò gbogbo oríṣiríṣi àwọn àdúrà kúnlẹ̀ tá lè máa pè nínú ẹ̀ náà ni Allahumma la sahla إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا àwọn àdúrà yìí ni ẹ máa ìjà máa ṣe ìtumọ̀ rẹ̀ ní tọ́lọ́ kò sí nǹkan kan tó rọrùn Ilá máa jẹ àìtàhù sáàlá ọ́n. Àfi tí wọ́n lọ́n bá jẹ́ kó rọrùn fún ìyànlá lórí. Wà á ń tàtà jẹ́ àlólè àìsìnà ìbá ṣe ìta sáàlá. Ìwọ́n lọ́ba tó máa ń sọ̀bà níjà àti tó wulẹ̀ ní èèyàn di tó rọrùn. Ọlọ́run jẹ́ gbogbo tó wulẹ̀ ní mi tí ń bà mí lọ́kàn jẹ́ bá mi sí rọrùn. Wà á sì rú kọ́ọ̀lá ìbáàdì òṣèlú. Àdúrà ṣíṣe ẹjá máa. Àṣírò kọ̀ọ̀lẹ́kún. Agbára ńlá làdúrà. Àṣírò kọ̀ọ̀lẹ́kún. Bí a máa ṣóògùn, wọ́n lè sọ pé àwọn alágbára kan á bàájẹ́. Àṣírò kọ̀ọ̀lẹ́kún. Bí a bá ṣe nǹkan ájò ní wa sọ pé má jẹ́ kọ́ ọmọbìnrin kan o. Àní ó lè wọ̀ o. Àdúrà ó lè wọ̀ o. Àṣírò kọ̀ọ̀lẹ́kún. Àpè ọlọ́run. Àwùjọ àrùn yẹ̀yẹ́. Ẹyẹ ìṣẹ́gun máa. Ìyàwó alẹ́ mọ́ ló dáa jẹ sọ. Ẹyẹ ìwé ti ẹjẹ ń ṣe fáàrí pé mi òkúnkún jẹ́ èèyàn ti inú lu pàtì ẹ̀. Tẹ́ gbọ́ ní òsì kan tó náà pààyàn wọn lu pàtì èèyàn gé orí ẹ̀ ṣe. àwọn àrùn yẹn yà ká o, àrùn yẹn dájú o. Ń tẹ́yìn náà lọ lọ́dọ̀ àwọn àfa àtẹ̀ tí ń gba àwọn oníjàlá bíi. Ẹ tọ́pọ̀ mọ́ Wọ̀láì wọn ní jẹ́wọ́ fi. Yàrá ti yá náà sí. Wọ́n ti yẹ kí ọ̀lẹ́ lọ bá. Náà sì mọ ojú tó. Ẹkún tó lọ gbà tó ní kó máa lọ mú kó máa lọ fi fọ́kọ̀ mú kó máa lọ fi gbọ́. Yàrá ojú náà sí. Ọmọ bóyá orí èèyàn wà nínú tọ́ sí. Yàrá ojú náà sí. Ọ̀gọ̀rọ̀ àwọn tọ́lẹ̀ ṣe gbogbo nǹkan yìí wọ̀láì wọn mórí bọ́ndù gbogbo táǹkà. Yàrá ti pátì sí Lọ́jọ́ pé èèyàn ló lọ ń bá tó bá níṣòro lọ bọ́lọ̀n. Rọ́bùn náà sì máa ń jó dán. Ọba tó dẹ̀ dé èèyàn ń bẹ sí ẹkọ́ pé. Fálẹ̀ jẹ́ ilẹ̀ ìrì ìfàmílì òní fábìlì wà lè ju òde. Ọ̀lọ́dọ̀ kọ sí sọ́dọ̀ Ọlọ́run gbogbo tó ń bẹ tó ń fẹ́ pátá ń bẹ lọ́dọ̀ rẹ̀. Wọn kò sí ìdìbò dá ó máa ń tẹ̀gbẹ́gbà tẹ̀jìdì bí bàbí ìfaradà. Lọ́sọ̀ lóru rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni kó máa dọkàn rẹ̀ gbà. Wọn kò sí ìdìbò dá ó máa ń. Ó ní kó máa ro kan tó ń bẹ lọ́dọ̀ rẹ̀. bí bàbí fàrọ̀jà. nígbà tí ló rò ẹ̀fọ́rí kanlẹ̀ ní ìfọ́rí kanlẹ̀ ní ẹ̀kọ́ sí ẹ̀fẹ́ ọlọ́run. ní gbogbo ògbẹ́ ẹ máa pe ọlọ́run. wà á kan sódò hàn dá ọ̀rọ̀ náà. ẹ má dákẹ́. kẹ́jì gbèsè bá dìde fàrọ̀jà. ẹni tọ́lọ́run ò rí kò gbàgbé ẹnikẹ́ni o. wà á kan sódò hàn dá ọ̀rọ̀ náà. wọ́lá tuntun tá à ń sọ tọ́lọ́run bọ̀ gbọ́. wà á kan sódò hàn dá ọ̀rọ̀ náà. èyí tó ń pèrè wa gbogbo ẹ̀lọ́lọ́wọ́ bá ń dá òkè ẹ̀. wọ́n kọ́ gbogbo dáhùn máa ń hàn. kò sí ń ṣe tó pamọ́ fọlọ́run. jẹ̀jì bí sí ìdá bí yí sọ̀rọ̀ dáhùn. nígbà tí wọ́n ń ṣe ohun tí ò dáta lọ́lọ́wọ́ bá rẹ̀ ẹni tí wọ́n á ṣe dáadáa ń kọ́ sọ́lọ́wọ́ wá rí. wọ́n kọ́ gbogbo dáhùn máa ń ọlọ́run ni ó máa pè é pé jẹ̀jì bí sí ìdá bí yí sọ̀rọ̀ dáhùn. wọ́n á ìṣàmójúkòrò fún ẹni bí àwọn tó ti ṣì sẹ́yìn ó ti mú oríṣiríṣi nǹkan sẹ́yìn ó ti lá oríṣiríṣi nǹkan sẹ́yìn gbàgbọ́ pọ́lọ̀ àwọn aṣàmójúkúrò fún ẹ àwọn àtàkẹ́ ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́run kò jọ kò forí jì. hali kẹsì àní náà ti gbé náà ló dẹ̀ ti Wàlẹ̀ àìfò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ẹni òkè bẹ̀rẹ̀ náà ni wọ́n tún tàn ẹ lọ. Wàlẹ̀ àìfò bẹ̀rẹ̀. Àwọn ilé ẹ̀nà tún gbọ́dọ̀ fún ẹ. Wàlẹ̀ àìfò bẹ̀rẹ̀. Ṣèwé odò oríṣiríṣi. Wọ́n Wọ́n ti tójú rẹ̀ bọ̀ torí ayé yìí náà ṣá. Hálí tẹ́sí àlínú sà. Ṣé ọmọ? yá zàlẹ̀ àti ilẹ̀ mọ́rọ́ tẹ ẹ̀jẹ̀ yá ń. kékeré àti ìdíje láyé. halitẹ́sì àlẹ́ náà sà. kékeré àárẹ̀ tó ń ṣe yìí. halitẹ́sì àlẹ́ náà sà. kékeré kélé rẹ̀ ò tẹ́tù. halitẹ́sì àlẹ́ náà sà. o ò fọkàn balẹ̀ ilé ọkọ. halitẹ́sì àlẹ́ náà sà. o gbádùn àwọn ìyàwó tó fẹ́. halitẹ́sì àlẹ́ náà sà padà sọ́dọ̀ ọlọ́run. Wa kullu shay'in ila rahmani mardud. Ó ní kápá àti yanjú rẹ̀ láti ìpínlẹ̀. Báàbù níkẹ̀rí mi lè máa ń na dáàbò mọ́ fàtẹ̀ fún. Sori ọlọ́run ọba ó sílẹ̀kùn lẹ̀ fún gbogbo ẹni tó bá ń pè é. Báàbù níkẹ̀rí mi. Ọ̀pọ̀ ọlọ́rẹ̀ ni gbogbo ń tàn fẹ́ wà lọ́dọ̀ rẹ̀. Báàbù níkẹ̀rí mi. Ẹni ọmọ àpè wa. Lè máa ń na dáàbò mọ́ fàtẹ̀ fún. Sori tó bá gbọ́ pé ìṣẹ̀lẹ̀ bá àfọ àkàn ó ti sọ ti tọ̀rọ̀ lọ́la. Báàbòlì kẹ̀rí mi. Ìmọ̀tọ́ ọpọlọ ló sàṣírí ara rẹ fún. Báàbòlì kẹ̀rí mi. Ọba tó gbọ́ tó tó gbọ́ nìyí. Lè máa ná dàrú mọ́ fàtẹ̀hún ní alátẹ̀wá mi wà báàbò náà sì máa wò fúdò. Ẹlẹ́mẹ̀ tún lọ sọ́dọ̀ àwọn èèyàn ń gbòdé bí wọ́n bá tún bá ṣe ṣìnà ìyàwó níyàwó. Alátẹ̀wá mi wà báàbò náà sì máa wò fúdò. Àwọn ti kó sọ́wọ́ kò sí tó ń fẹ́ ṣe. Alátẹ̀wá mi. Ó dẹ̀ ti dáhàrin méjì ọ̀nà kò sí padà mọ́. Wà báàbò náà sì máa wò fúdò. Bí a bá ti wọ́ mi wà bàbá náà sì mọ̀ ó tó gẹ́ yé lọ́dẹ̀ náà. Fàrùjìrìn lè máa láàká. Padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀. Fàrùjìrìn lè máa láàká. Ṣé ń tún ọlọ́run sọ fún yín o? Fàrùjìrìn lè máa láàká. Àwọn èèyàn làwọn èèyàn fi ń ṣòwò láyé lónìí. Fàrùjìrìn lè máa láàká. Àwọn ń parọ́ mẹ́sàn-án fẹ̀sìn bojú. Fàrùjìrìn lè máa láàká. Ẹ fa etí àwọn èèyàn lẹ́nu dọ́ọ̀láàtà. ọlọ́mbà àti orílẹ̀-èdè nàìjíríà yìí. sí àṣírí wà fi òṣìírí wọn. ìgbà jẹ̀kọ́ àti ìgbà nira ọlọ́run ni ó máa pè. máa ń yẹ kọ́sù bí lára sílẹ̀ àlá ìní máa fi àrùn dùn. ó pẹ́ni yóò tó bá pe ọlọ́run nígbà jẹ̀kun àbí gbà nira ẹni náà padà tó ní ìkẹyà ayé rẹ̀. máa ń yẹ kọ́sù bí lára sílẹ̀ àlá ìní máa fi àrùn dùn. àfẹ́lẹ́ ìta ọ̀bẹ gbogbo àwọn ìjọba wa kí wọ́n jọ torí tọ́lọ́run à kan bá wa ṣàmójútó fáwọn ọ̀dọ́ kan bá wa ṣàmójútó fáwọn ọ̀dọ́ kan bá wa empower wọn ọ̀pọ̀lọpọ̀ wọn tó dilẹ̀ nílùú ọ̀sọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà tí wọ́n rí kan ṣe kan tẹ́bá gbóhun tóbìnrin míì lọ ń gbà tó fi ń ṣòwò gbápálé láńtà owó èlé gbogbo àwọn owó tí ò tún tí ah, ọ̀nà táwọn èèyàn ń gbà ti ṣẹ̀mí nìyí o olúfa tó jẹ́ pé agbowó tí ò tó nǹkan a tún lọ dá nínú rẹ̀ síbi kan àwọn kan tún dẹ́lá a tún forí pa òrùn ẹni tó forí pa òrùn lọ́ọ̀bì kan ẹwà arọ́ kẹ̀tíkẹ̀tí lójú títí ẹni lọ bá wà ní èsì owó tó ń ṣàjọlọ tí wọ́n ti fi ra mọ́tò mi ó ti ti fi lọ fi ra lẹ́yìn síbi kan ń gbò bá wá kọ́lé ìwé tán ọmọ tí yóò tó bẹ́ẹ̀ dé ẹjẹ́ afúnra ní bẹ́ẹ̀ ẹ̀yìn ìjọba ẹjọ́ ẹ bá wa tú àwọn èèyàn lẹ̀ nínú gbèkùn ẹkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè àwọn òdìlẹ̀ àwọn òdìlẹ̀ iṣẹ́ wà ńlẹ̀ pàáwà iṣẹ́ tó bá ṣe ni wàá gbowó ẹ̀ táwọn èèyàn bá níṣẹ́ ti tún ṣiṣẹ́ tán èyí tó kù ni kó lọlé kó sùn dènà kù tí báwọn kan náà ni wọ́n kójọ tán jọ ń pariwo lóru tí báyìí ríṣẹ́ ṣe lọ́sàn-án ni ṣó rọrùn kéèyàn ṣe wàhálà lọ́sàn kó tún máa pariwo lóru kó rọrùn kó rọrùn kò ṣeé ṣe oníjà kùmọ̀ kì í rìn san ní abẹ́rẹ́ kì í rìn ru ìyẹn ni mo fi sọ̀rọ̀ lánàá lórí ọ̀rọ̀ àdúrà òru táwọn èèyàn ń ṣe káàkiri tán náà àjọ àná àwọn ń ṣe wọn á wá bẹ̀rẹ̀ sí pariwo àwọn mẹ́ta tán máìkì kódà kó máa tọ microphone lásán kọ̀ọ̀kan máa pariwo kódà kọ́kọ́ àtìyàwó máa jà lóru oníyàrá ẹ̀gbẹ́ wọn nílé ẹ̀gbẹ́ wọn nílé òsì tó máa ń pariwo ẹ mọ̀ pọ́kọ̀ àtìyàwó aláìní tìjú mi wà tó bá bẹ̀rẹ̀ jà báyìí láhìlára gbogbo aládùúgbò máa jí ni à ń bèlè káwọn yàrá àwọn mẹ́ta mẹ́rin márùn mẹ́fà àbúgbó àbúgbójì ń bè kan kọ́ máa pariwo kẹ́nìkan máa péjẹ́ wọn kọ́ máa bogun ta lóru irú àwọn ilé ìlà sọ pé kódà kan máa pààyàn nínú ilé ládùúgbò kan máa pùyàn kan máa ṣẹ́gun gbèyàn báyìí ọdẹ ò lè gbọ́ o ni mo sọ pé tó bá ń ṣẹlẹ̀ community ẹ̀ wá nǹkan ṣe sí ìjọba ẹ̀ bá wá nǹkan ṣe sí àwọn ariwo ooru ẹ̀ bá fòpin sí kí ni téèyàn ń wá tó ń dòru tó máa yẹ kóòrù ló wá fi ẹ ló ló wá fi ariwo sí kí nìyàn ń wá lójúmọmọ tó wá fa ariwo sóòru gbogbo ẹni wọ̀nyí ò ní lọ ibiṣẹ́ láàárọ̀ ni torí gbogbo èèyàn bá ṣẹ́ẹ̀sì sílẹ̀ bá mú èèyàn máa lọ sùn kalẹ̀ sílẹ̀ kan ni gbogbo ẹ̀ tó wà nínú àìsàn kàfínì sí paṣẹ́ ni ẹlòmíì gbalẹ̀ ìfẹ́ sásìkò gbà yẹn ẹlòmíì ti ṣe ó ti dé fa gbogbo iṣẹ́ ẹ̀ fáwọn kọ́sọ́mà ó wá mọ̀ ọmọ fìjọ́ mẹ́wàá gbẹ̀yìn rọ̀mọ́dọ́nà ẹ̀kan lọ́dún òfilẹ̀ bẹ́ẹ̀ torí pé kò rọrùn ni mo fi sọ́njọ́ òní mo tún wá tún tún sọ lẹ́yìn pé gbogbo àwọn tí wọ́n ń ṣe àwọn oríṣiríṣi ìpàdé òru tó ń lariwo lọ káàkiri gbogbo community àwọn gangan ara ó yẹ ká fura sí wọn pé ṣé kì í ṣe àwọn gan la gbódegbà fáwọn olè torí kò rọrùn kọ́ máa yọ green bus sí mọ́tò lóru kò rọrùn kọ́ máa jálẹ̀kùn ilé àbílẹ̀kùn ṣọ́ọ̀pù lóru tí kì bá ń ṣe pariwo kan wá láti lè kan etí ọdẹ òdẹ gbéjì kò lè rọrùn àdúrà náà rẹ̀ náà wọ́n ń ṣe ṣáàdúrà náà lélẹ́yìí àdúrà kọ́ o. àná yíye jí bolí múdù tààrà ìdàdà áhùn. ọlọ́run bá ní tààrà ẹni tí ń jẹ́ ìpẹ́ ní tààrà ẹni tó bá pè àná yíye jí bolí múdù tààrà ìdàdà áhùn. ọ̀rọ̀ ìjọba wa ìjọba wa nǹkan ti tàn tàn tàn. àwọn àkíyèsí tá à ń pè yìí à ń bẹ̀jọba kan jọ kán bá wá nǹkan ṣe sí látòkè lọ́hùn pátápátá títí wá dé sàlẹ̀ ebe awa bá wá nǹkan ṣe sáriwo òru ó tó gẹ́ ẹ bá wá nǹkan ṣe sí gbogbo community ẹ̀yìn náà ẹgbẹ́ pẹ́rẹ́gì kaná pẹ̀lú gbogbo àwọn tí wọ́n pariwo lóru mùsùlùmí ni wọ́n ni àbẹ́lẹ́sìn míì ni wọ́n ni kọ́ pariwo òru lẹ́ẹ̀kan pátì aburú ńlá lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà wà ládùúgbò ọ̀rọ̀ orun sùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéékèèké wọn ò rọrùn sùn ọmọléèwé wọn ò rọrùn sùn arúgbó. sinà tánì ìfọ̀lá yàtọ̀ mọ́ àbàdàn. àwọn ọ̀sán méjì yìí wà àbí ká kí ẹ̀sẹ̀ ara wọn ṣe láyé wa. aṣọ́kù bí láàyè wọlé ọ̀rọ̀ bí náà. jìnnà sí nǹkan méjì tó bá pé èèyàn rẹ̀ nìyẹn. ṣèkó bí láàyè wọlé bí ọ̀rọ̀ bí náà. àkọ́kọ́ nu tí wàá jìnnà sí ni pé má bọ́ lọ́hún orogún ọlọ́run nìkan yóò máa jọ́sìn fún. ṣèkó bí láàyè. ẹ̀tọ́ lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. ṣé kò ní lọ rí. wọ́n tún pè fún àmì ìmọ́ra yàtọ̀ sóhun. wọ́n ìdí ọ̀rọ̀ ìdí mẹ́ẹ̀ẹ́sì. àwọn ẹlẹ́ni tó wá lọ prọfíìsì tó lọ síbi iṣẹ́ bíkìlẹ̀yà kápẹ́ńtà wẹ́dà oríṣiríṣi àwọn ẹ̀tọ́ ti lọ bí iṣẹ́ wọn ọmọléèwé táwa dé tán káwọn sùn lóru ìwọ́n tún bẹ̀rẹ̀ ariwo lálálá àwọn èèyàn tún rọrùn sùn mọ́ Ṣẹ́sìn náà lè léyà ẹ̀bẹ́ sí. Wọ́n ní láàájí lè á sì máa olóòrùn sí náà fádà òbí ha. Táwọn tí wọ́n fara ní, táwọn náà gbọ́dọ̀ wá bẹ̀rẹ̀ sí dẹ ọlọ́run tó ọlọ́run jọ gbẹ́ tí fara ní wá fara ní òun náà. Wọ́n ní láàájí á sì máa olóòrùn sí náà fádà ha. Ọlọ́run ni ẹjá máa pè olólo orúkọ tó dáa jùlọ. Ẹ fi orúkọ Ọlọ́run pè Ọlọ́run. Wàzàrú lẹ́bí iná yìí ní ṣèjúmọ̀nà sí àsìnà èyí. Ṣé ọ̀lẹ́ wá sẹ̀? Ìyáda kò mọ̀ Ọ̀rọ̀ ariwo yìí ń dùn mí púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ kọ̀mínítì wọn Títà àwọn bá káwọn sọ àwọn kan àdúgbò wọn eh, bí ọdún mélòó kan sẹ́yìn. Nígbà máa fi tó bí ọ̀sẹ̀ tó tẹ̀lé ọkàndínlé nípa nǹkan wá kan wọn ilé ní tó bẹ̀rẹ̀ sí bí wọ́n lùkù nílé tó fẹ́ pa bàbá ní bàbá dànù lọ́dún náà torí pé ayé kò tọ́ o ayé kò tọ́ o ọgọ́rọ̀ èèyàn náà mọ̀ ládùúgbò ẹlòmíràn ní tóun bá fi lè lọ sọ̀rọ̀ báyìí kẹ́rẹ́ ààkè nítorí máa fojú òun rí lẹ́rìí bá tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀mí èṣù ló ń gbé inú ẹ̀ torí ẹ̀ táwọn ṣìyẹn ní lára ní ẹ̀rọ ìsọkúsọ ìwọ ganlẹ̀ ní èṣù gbénu ẹ̀ tó jẹ́ kẹ́ni tó ti lọ́bi iṣẹ́ látàárọ̀ sùn tó jẹ́ kí abiyamọ sùn ó jẹ́ kárúgbó sùn ó jẹ́ kálàárẹ̀ sùn ah, ah. kí ni yìí yóò wà yìí rìtẹ́ àfi ká sọ̀rọ̀ tọ̀rọ̀ fúnra wa ooru gẹ̀ oníjàkùmọ̀ kì í rìn sanni abiyere kì í rìn ro ah, ọni balẹ̀balẹ̀ àwọn aláyò lọ́dọ̀ àwọn aláyò ó fẹ́ fẹ́ pàwà kì í ṣe ti ń tayò ṣùgbọ́n lọ́dọ̀ àgbàlagbà àti àdánà tí wọ́n tẹ̀ jáláyò wọ́n ní balẹ̀ bá ti lẹ́ wọ́n ní àwọn máa ń fọ ayò fún ayò ní Ìhé gbogbo tí a bá ti fọ̀sán ṣe tó orú. Ìjẹ̀álínà náà rọ̀ máa ṣá. Ọlá ní ọ̀sán lòun fílẹ̀ ká fi wá jẹ mú bó bá tẹ̀ pé bísínẹ̀sì náà lẹ́ fi lé náà ṣe. Ẹ máa ṣe bísínẹ̀sì yín lọ́sàn-án. Ajá mọ̀ tó wá sí. Bísínẹ̀sì ni ẹja jára wa. Ọjà ànà lẹ́yìnlá. Líbàṣá. Orú òun kò rú ṣe kẹ́ẹ̀fí sùn, kó ní kálukú ká bọ́ra lóru, ká dákẹ́ lóru, kí gbogbo ẹ pa lọ́lọ́ lóru. Ẹ̀rí pé kí gbogbo ẹ bá pa lọ́lọ́ lóru, kọ́lọ́hún wá bá wa túbọ̀ kọ́ àwọn ìjọba wa lọ́wọ́ tí náà tún wà. Iṣẹ́ kékeré lọ́dẹ pàápàá máa ṣe. Torí tí kọ̀ọ̀kan bá dún kẹ́rẹ́ǹdì kan, kódà kẹ́yìn pọ́ǹpù omi kó yẹn kú lóru lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́dẹ ti máa ẹ̀pà pọ́pì machine ó ti kún ọ kódà kí nǹkan kan ọdún kẹrẹ èèyàn gbọ́ ṣùgbọ́n gbà sáriwo ti ńlálálálálálálá ń bè kan gbogbo mi tán pẹ̀lú àwọn GRA nísìnyí government reserve area gbogbo bẹ̀ náà dẹ̀jẹ́ GRA mọ́ kò jẹ́ state mọ́ wọ́n ti káriwo lọ ká wọn mọ́ ṣèbẹ́yìn bá lè lé kàn ní ẹ̀gbọ́n ti yín ṣèbẹ́yìn bá lè lé kàn lẹ́yìn lọ ń pààkì mọ́tò jọ sí gbogbo àwọn ibi tí wọ́n ti mutí kiri lálálẹ́ yìí ẹ̀ẹ́dẹ̀ jáwọ́ jáwọ́ ẹlòmíì ṣe gbé wá sílùú míì ni kò bá ní fẹ́yàwó síbẹ̀ kò ní mú tó fẹ́ sílé kò ní mú wá a máa lọ gbọ́ ọmọ aláṣẹ́wó lálalẹ́ gbogbo ìyàwó létẹ̀ náà takú pé gbọ́dọ̀ sọ mí gbọ́dọ̀ mí gbọ́dọ̀ gbọ́ pé bẹ́ẹ̀ ṣìyàwó kejì tí wọ́n fi lè gbọ́ pẹ́rẹ́ tẹ́ bá mọ títí ọkọ yín ń pami tó wà ká ní pẹ̀tẹ̀ wá fi lọ́kàn balẹ̀ kó fẹ́ kejì lọ́kàn yín abalẹ̀ kó wà lọ́dọ̀ ìyàwó yín kejì ṣùgbọ́n kò fẹ́ kejì ó wá ń lọ kílọ̀bù oríṣiríṣi ibẹ̀ lọ́lọ́ ń pààkì mọ́tò sí lálalẹ́ alọ́mutí alọ́jẹ̀jẹ̀kújẹ wọn alọ́gbọ́mọ aláṣẹ́wó gbogbo àrùn ègún atúwákọ akẹ́yìnmọ́lé ẹjá gbọ́ràn ẹjá gbọ́ràn àwọn kankan wà ó bùkátà sáàmójútó adẹ́lágbà tí ó bá kẹun sọ̀rọ̀ apàdà kẹtàn sáré àdúrà ní ká mójútó ẹ̀yin community ẹ̀yin landlords ẹ̀yin baálẹ̀ ẹ̀yin ọba ẹ dìde sáwọn ọ̀rọ̀ táà ń sọ yìí ó kàn yín gbogbo oríṣiríṣi aburú tí ń ṣẹlẹ̀ káàkiri ẹ̀yin náà fojú ara yín rẹ̀ ń fi ti ara yín gbọ́ tẹ́ ẹ̀ bá tètè fòpin sí ọlọ́mọ́jọ tó burú jù báyìí lọ ṣùgbọ́n tá a bá fòpin sí ìdí tó bá tẹ́ tí òfin bá ti wà ẹ̀ṣẹ̀ ti wà ń bẹ ẹnìkan ra lẹ̀ sádùúgbò àwọn láńlọ́ọ̀dù gbọ́dọ̀ béèrè dálẹ̀ nǹkan tó gbọ́dọ̀ béèrè kí ló fẹ́ fi ṣe àti fíkì sí wa ládùúgbò yìí tó bá ti ń jẹ aago mẹ́wàá kan máa ń assign agreement ká tó tó gbọ́ pé nǹkan kan ó tún dún kẹ́rẹ́ ó tún di pé aago márùn-ún ní nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́yìn kọ́kọ́ ṣòfin yẹn kó lé kíjọba fọwọ́ sí ẹni tó bá wá ra sádùkù tó wá já nǹkan mi lẹ̀ ọ̀nẹ́tọ̀ àti gbé ọ̀nẹ́tọ̀ àti tibẹ̀ pa ṣe ẹni tó bá wà báyìí káàkiri wọ̀lá ẹgbẹ́ ìnáwó yẹn sẹ́tù ọkọ agbélé balẹ̀ agbélé ìyàwó agbádùn ọkọ rẹ̀ ọkọ agbádùn aya rẹ̀ àwọn máa rí bàbá wọn lójúmọ́mọ́ ṣùgbọ́n ewu gbogbo síréètì káàkiri ní ọmọ bá àdúgbò tí ń ṣe rí o bá dàpọ̀ àdúgbò tí ń mọ́ kà síbẹ̀ náà ni ó yé mi àti ẹjá wà yanjú sí gbogbo eléyìí tá à ń sọ yìí kọlọ̀n kó jọ jẹ́ kálàáfíà àjọba ládùúgbò wa kó jẹ́ kálàáfíà àjọba lórílẹ̀-èdè wa àwọn ìjọba wa ọlọ́mbà kún wọn lọ́wọ́ jẹ́ kí wọ́n lè gbé àwọn òfin tó ní agbára kalẹ̀ lórí ọ̀rọ̀ nípa noise pollution wọ́n ti ń sọ́rí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní kò pẹ́ yìí omi pọ̀jọ kà lọ àfikà máa àfi ká máa fàdúrà ọlọ́run abá ọkùnrin lọ́wọ́ o ẹjọba ẹ bá a ṣe iṣẹ́ lórí rẹ o ẹ̀dẹ̀ bá fòpin sí àwọn oríṣiríṣi ariwo òru yìí o ẹ̀dẹ̀ bá fi gbèdéke sígbà tí ẹ lè tó lè ṣe ẹni activities ma ẹ fi gbèdéke sí lẹ́yìn ìyàgò báyìí àgbọ̀dọ̀ gbọ́ mọ́ ìpè láwọn ìlú míì ní àwọn ọlọ́pàá lọ páàkì mọ́tò síbẹ̀ láàyè àìlẹ́lá ọ̀nà ọlọ́pàá tún lọ páàkì mọ́tò sáwọn ibìkan bí ilé ọtí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè kan ní ọ mi ò rò pé rẹ̀ ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà bí àwọn ọlọ́pàá ti tiwa lórílẹ̀-èdè tiwa bí ẹ̀yẹ́ má kún ọ lọ́wọ́ bí wà bàjẹ́ lọ páàkì mọ́tò sílé ọtí àwọn èdè tiwa bí gbádùn dà hmm, mo jẹ́rìí wọn wọ́n gbádùn dáadáa náà pé kámẹ́rà rẹ̀ wọ́n á sórí ah, kí ẹ̀yin community leaders ẹ bá wá yanjú sí ẹ̀yin olórí ẹ̀sìn tẹ́ẹ̀fẹ̀ sí gbójú tó yẹ pé tẹ́ẹ̀ náà ń dánwò lóru rèé ẹ̀tú bá ẹ̀rì pẹ́ǹtì ní tọ̀rọ̀ tí ọ̀rọ̀ yanjú kankan kọ́ ẹ̀yin kúrò ń di rẹ̀ ní ẹ̀yin náà tẹ́ẹ̀fẹ̀ fàtúkọ yín ṣòfò tán fi yín ṣòwò ẹ jókòó lé yín ẹ̀bẹ̀ ọlọ́run subhanaka allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.